èyí tó ti kọ́ lẹ́lẹ́ kì í ṣe ìgé rẹ̀ mọ́ ẹ̀ sáà lè pè ìyàwó ẹ̀ tó bá sí wọn ṣẹ́ṣẹ́ sọ wípé yóò jogún rẹ̀ ni onítọ́gbà kì í ṣe ìyàwó tó ti yé wa eléyìí ni àwọn ìdájọ́ tó fi Allah subhanahu wa ta'ala tí mo fẹ́ ká farabalẹ̀ gbọ́yé dáadáa. fàáyín ni kìftùn. ألا تعدلوا فواحدة أو ما àmọ́ àwọn tọ́lọ́run bá kádàrá wípé wọ́n fẹ́ méjì nínú ilé wọn àbí ọkùnrin tó fẹ́ mẹ́ta àbọ́kùnrin tó fẹ́ mẹ́rin ó gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn kankan o eléyìí ni condition ìpìlẹ̀ tó fi ọlọ́run gbé kalẹ̀ fún a polygamous home ilé tí obìnrin ju ẹyọ kan bẹ̀ lábẹ́ ọkùnrin kan. kíni o wọ́n wá ní fàhìn hìftùn aláàtàdìrò tó o bá ti wá ń bẹ̀rù òun báyà pé ṣé wàá lè ṣe déédéé lórí àwọn méjì yìí àbí lórí mẹ́ta tí ń bẹ lẹ́yìn àbí lórí tí àwọn bá pé mẹ́rin fàwọn àhìnà yáa dúró lórí ẹyọ ọ̀kan má kọjá ẹyọ ọ̀kan o. ibẹ̀ làwọn olùmọ̀ jẹ́ kó yé wa wípé àṣẹ ṣẹ̀ríà Islam ó sọ ó ní conditions lórí báwo lóbìnrin ṣe gbọ́dọ̀ gbé ju ẹyọ kan lọ tàbí tó ju méjì lọ ó ní condition tó gbé lẹ́lẹ̀ torí pé kò sí ayé mọ́mìnì láyé tó kẹlẹ́ máa lò lọ́wọ́ ṣe wù táwọn yóò máa sọ bá pé obìnrin pọ̀ a lè kọ́ ọ ló bá ṣe wù wá ni tò rárá kì í ṣe pé wọ́n pọ̀ ó ń lófin torí ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo náà ń lófin kódà àwọn tí wọ́n sọ pé tí wọ́n reject polygamous nínú àwọn tá a fún tíra ṣáájú lónìí wọ́n rìn jẹ́jẹ́ lọ́dọ̀ tí wọ́n ní kì í ṣe pé tó wà lọ́wọ́ wọn o àbí nínú àwọn tí ń pírátìsì rẹ̀ náà rọ́ọ̀kì wọn àǹfù bó jẹ́ pé wọ́n fẹ́ wọ́pọ̀ àwọn èèyàn pírátìsì rẹ̀ tó jẹ́ pé kì í ṣe mùsùlùmí àmọ́ ṣe kí ni o ó fẹ́ ju ẹyọ kan lọ ó rà rẹ́ni fẹ́ ju méjì lọ tí ì ṣe mùsùlùmí. àjẹpẹ́ gbogbo ìgbà tẹ́yọ̀ bá ti rí pé kíftùm alágbáhìnrún tí má ti ń bẹ̀rù kì í ṣe pé yóò fẹ́ tán níwà ní à ipá mi ò ka rárá kó o tó máa lọ ni wàá ti rò pé sípà mi ò ka sẹ́mi ṣàbòsí láàárín àwọn obìnrin yìí fàwa ìdá yàgbó lórí ọkàn ẹyọkan tó fẹ́ tó tiẹ̀ ajá wípé tí kọ̀ǹdíṣàn yẹn gbogbo ọkùnrin kọ́ ló máa ń pé sí lára àwọn sábà ń sọ gbogbo ọkùnrin tó wáyé kọ́ ló ń fẹ́ ju ìyàwó kan lọ. torí ń ó yàtọ̀ síra wọn àìgbà lágbára ara ni okun ara ni àbí ọpọlọ àbí ìpáyà torí ìpáyà ọlọ́run lèyẹn máa fi ṣe kan sí méjì bẹ́ẹ̀ láàrin àwọn yẹn máa láàrin ọmọ tá a bí àti tó àfáì má dara yín ìyá wa nígbà wa ẹni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ló fi búra a sì lẹ́ni sọ wípé bàbá wa olóńgbò kí ni nàná ń dànù ní wàá rú sẹ́lẹ̀ ilẹ̀ ló fẹ́ yàwó méjì torí pé ọlọ́run ògùn lẹ́bùn bá ṣe ṣe àwọn ètò yẹn tí ò ṣe nílá ayẹ kálukú ti wá mọ̀ pé rárá ń lẹ́nu tó lè gbé máwùlẹ̀ débẹ̀ fàwa ìdá ẹ̀dá kò fi ìkẹ́ni àbáàánú àbábòsí ìkẹ́ni fúnta fóbìnrin torí pọ́nà ọba aláwọ̀ fẹ́ káàkà máa ṣàdòsí fúnra wa torí pọ́nà ìyá kan náà ni wa ọmọ bàbá kan náà ni wa tó fi bẹ̀rẹ̀ súra yẹn. ẹ jẹ́ ká wá padà nínú àyà tí ẹ bá fún obìnrin tó mọ kéwú àbẹ́yìí tí ò mọ kéwú tẹ́ ẹ bá fún ní ìrẹ́sà àbí kọ́lẹ́tọ̀ wípé wò gbogbo kùránì tó wà ń bì á fún ọ jẹ́ ká pa àyà kan tó bá wù ọ rẹ àyà kan tí wọ́n lọ o. Màsínà wà fúnra sáwà wùlá. Wọ́n yìí fẹ́ gbọ́, wọ́n gba káwó lónìí ni, àtàjọ́ paramọ̀ gbọ́ náà. Ẹ wàá wò pé wáyì tí a ṣe ní gbọ́ bá ń jẹ́ tani olùgbàgbọ́ òdodo gbogbo òfin tí ń bẹ ọlọ́run fi bá mú mi àti múmìnà ló ń ṣe kí ni o ló ń bá wí kì í sì sọ lọ́wọ́ ọkùnrin gbèlè bàtò nítorí ọkùnrin ni tó bá jẹ́ ọlọ́wọ́ ọkùnrin á lè torí pé wọ́n ẹ̀sìn bẹ́ẹ̀ báwọn ọkùnrin máa ń gbéjà ọkùnrin ta ló sọ fún pé ọkùnrin lọ́ba dẹ́dà nígbà tí ó parí rẹ̀ ó ní kún wà wọ́ọ̀hù ó lọ́kàn ṣoṣo lòun Allahu sọ́mẹ̀ kódà wo èyí tẹ̀ ẹ̀sẹ̀ yàn bèlè pẹ́ fi ìjábára ròyìn òun lábìyẹ̀ yìí ni òbí máa. wala mi yula o dara bi wa wala mi yakun lahu kufuwan ahad o wa jọ kaka ẹ ní nkata ẹ lè fi wé o tá a bá sọ o kí ni mo fun sàbòsí fún so à ń fẹ́rẹ́ yìí sọ fún gbogbo obìnrin ẹ ma jà á rí àyà yìí àtàwọn àdájọ́ mi ká má ní second thought lórí ẹ̀ àdámọ́ lè má fẹ́ gbà á wà àná a gbọ́ òfin ọba dẹ́dá ni. mo bá kà lórí ẹ̀ pé kí Allah subhanahu wa ta'ala kó jọ kó fún àwọn ọkùnrin wa kó bá wa kọ́ wọn ṣe lórí kíni kíyàwó ju ẹyọ kan lọ ọlọ́run fi ṣe fóbìnrin ni ẹni ni pé nígbà ìgbà kan sọ kan bóyá gbé dìde máa pè nígbà kan ẹ má jà sọ ìgbà kan nígbà táwa tá a kéré ǹjẹ́ kù yóò dẹ̀ ṣé conditions kan wà fún àgbàgbà lánàá tí wọ́n fi ń fẹ́ obìnrin kò sí wọ́n máa ń fi obìnrin roko ni má bá ṣe lóko sí lóbìnrin ṣe máa ń pọ̀ sí ìdí àbá sọ fún obìnrin tó wá ní ṣe ẹ̀mọ̀ ẹ̀mọ̀ ráyé wá ń sìn yìí bí oko ọkùnrin ọba ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lóbìnrin ó ṣe pọ̀ sí kò sí lánàá kọ́nà ó tún lè wo sùsùn lónìí ẹ mo fẹ́ yà lágbájá ń pa mo wá fẹ́ yà tàmẹ̀dù tán sọrí àti ó wà ní ọ̀kan òun mo gba eléyìí òní yóò tún lọ fi ṣe fáàrí ìyàwó tó gbà tó fẹ́ ni. so kò dẹ̀ sọ́gbọ́n kò sẹ́ni tí ó bí ajẹ́ wípé tẹ́lẹ̀ nígbà tó fi ṣẹ̀ríà ò tí kí àtọ́nà ò tí fi hàn ànábì sọ̀rọ̀ sọ́lá tí ò tí ṣàlàyé rẹ̀ fún kó ṣàlàyé fáwọn èèyàn nínú ọ̀nà táwọn èèyàn gbà ṣàbòsí fómìnrin òun ni wípé káfẹ́yàwó kan ọjọ́ ẹ̀yọ̀ kan kò lánàá kò ní kíni kò ní géèjì eléyìí wọ́n fi change our orientation ta ní kí mo bá change mo wa ni wípé òfin ṣẹ̀ríà Islam kì í ṣe kó pa ọkùnrin láṣẹ pé ó yá lọ fẹ́ jọ ẹyọkan lọ kò fún wa láṣẹ kò dàrẹ́ tí wọ́n pé dandan ni kó fẹ́ jọ ẹyọkan lọ ó tú wọn lẹ́ẹ̀lẹ́ ìyẹn ni pé ó lé emphasis lórí foundation tó wà lẹ́ẹ̀lẹ́ torí pé mo báwọn yẹn pè lẹ́sìn tẹ́lẹ̀ wọ́n a máa fẹ́ ju ẹyọ ọ̀kan lọ ṣẹ̀rẹ́ Islam wá láti rẹguléètì conditions tá a fi ń gbà fẹ́ ajẹ́kú wá túnṣe ó gbé sórí òṣùwọ̀n tó bá àdámọ́ ọmọnìyàn mu àtọkùnrin àti kiri àtòbí olówó rẹguléètì tẹ́lẹ̀ kò sí regulatory system ń bẹ̀ àbí condition kálukú láti kiri ìyàwó mélòó là nàbí Suleiman fẹ́ àrí sọlá tó sọlẹ̀ ìyàwó mélòó mélòó là nàbí Dáúdà fẹ́. ẹ bi bí àti nàṣọ́ra tí wọ́n máa ń pe abrahamu ní bàbá àgbàgbọ́ ẹni bàbá àgbàgbọ́ wọn ìyàwó mélòó ló ní bàbá kí ni bàbá àgbàgbọ́ ò túmọ̀ sí kankan lámbà àgbọ̀ Rasulullah sallallahu alaihi wasallam nígbà tó tí wọ́n gbé àlẹ́bí ìdílé tó ṣe òun á àwọn nìsa obì mẹ́wàá ní bẹ́ẹ̀ obi olùdẹ́wò mẹ́wàá ló fẹ́ ànábì wa ní wá arákùnrin nígbà tó gba ìsìláàmù yìí ó jáwọ́ nígbà tó gba ìsìláàmù yẹn báàdà ìjẹ́ra tó rọ̀ lè ní bàtà kó lọ tó lọ sí Nàìjíríà wa ní obì mẹ́wàá ní bẹ́ẹ̀ lọ́dọ̀ òfin ẹ̀sìn tó fẹ́ gbà yìí kò fara mọ́ ti bẹ́ẹ̀ lábẹ́rẹ́ ọ̀rọ̀ wo mẹ́rin nínú tó bá wù ẹ́ ṣẹ̀ṣá rẹ̀ àwọn tó kù kọ̀ wọ́n. ìtumọ̀ ẹni pé ó rẹguléètì rẹ̀ ó mọ kapásítì wa àti kapabílítì wa bágbára àtọkùn wa ṣe mọ ọmọ ó sì mọ ìwọ ní òní pọ̀ jù torí ẹ̀ ó ní kò gbọ́dọ̀ kọjá kíni o kò gbọ́dọ̀ kọjá mẹ́rin mẹ́rin tó bá sọ ẹ kò sọ pé ọ̀ràn yẹn ó gbé sí pé conditions tó bá wá ó wá fún regulatory táwa náà náà ní àwọn condition tó lè jẹ kómìnir ojú kiri o kò ju méjì lọ ẹ ti sọ tán bẹ̀ fún wa. èèyàn máa fẹ́ ìyàwó tí ó wù ni tí ó sì tẹ́ni lọ́rùn pọ̀ àmọ́ inú ètò ọba adẹ́dà tó ti parí lọ́dọ̀ rẹ̀ pé obìnrin ò ní bímọ tí ọba á bímọ kí láá ṣe afẹ́mi ni àwọn alẹ́ yẹn lọ. ajẹ́ pé tá a bá fẹ́ jẹ́ kí fẹ́ yẹn ó bàjẹ́ táàsì dákàpọ̀ mi kẹ́ ọba dẹ́dà àgbọ̀rọ̀jó lọ tó bá wù láti lọ òun náà sì gbọ́dọ̀ pé dandan òun lọ torí ibi tí ń lọ kí lọ́mọ tó ń bàbọ̀ ń bẹ̀. àjẹ ìkẹ́ ló ṣe ní àbábòsí ìkẹ́ sọ ẹja máa fi wò bẹ́ẹ̀ dáadáa. àwọn olùmọ̀ wa ní òfin ṣẹ̀ríà Islam á gbọ́dọ̀ láti sọ́kàn kan lórí ẹ̀ òfin yìí já àti ìmọ̀ṣúra àti ìbàṣàyíyà Allah gbé kalẹ̀ láti pé kó jàǹfààní fún wa kì í ṣe pé láti jẹ́ ìlera fún wa máa jà Ọrụ Alẹ́ fìdíìnì min haraj ó ní mi ò sòfin kankan fún yín nínú òfin tí mo gbé kalẹ̀ kó jẹ́ ìlera fún kankan ló yín ọkùnrin ní àbíkíni o látara àánú tó ṣe fóbìnrin ó ní tí ò bá ti ní kápá láti lè fẹ́ tó bá wá rí pọ́ùn tó fẹ́ fẹ́ jẹ ọ̀kan lọ àmọ́ òwe ṣe dédé láàrin ọmọlúwàbí a jẹ́ pé ìyàtọ̀ wà láàrin ẹrúbìnrin àtọmọlúwàbí kó yá fẹ́ ẹrúbìnrin bó bá ṣe wù kó àwọn lè fẹ́ ẹrúbìnrin fifty nígbà pé ẹrúbìnrin fifty àmọ́ kò sẹ́rú máa ń sìn alhamdulillah ìyẹn ni pé bá a ṣe ṣe dédé láàrin ọmọlúwàbí àti ẹrúbìnrin ó ṣe kí ni ó yàtọ̀ àwọn olùmọ̀ wá padà padà wípé fàyín ṣìtún alátàbìlú ẹ̀dàkùn déédé tíṣẹ̀ yìí à ń sọ yìí déédé wo ni ń sọ lórí ẹ̀ eléyìí táwọn obìnrin máa ń challenge wá sí pé ọlọ́run ní wàlá tẹ́sítẹ̀ tí ó. wàlá tẹ́sítẹ̀ tí òun á ń báyìí nìṣá ìwàlá òun àrọ̀ sùn. ó dábàá láàfin sọ fún ọkùnrin pé. ẹ lè ṣe láàrin wa wà láwọ àrọ́sù kódà bẹ́ẹ̀ sojú kòkòrò bẹ́ẹ̀ lè ṣe a pé ọlọ́run sọ òfin kan fún wa láàrin ṣe kíni láàrin ṣe wọ́n ní ayù ẹ̀lìfọ̀ bí màá la yùtọ̀ wàhálà mọ̀hálù fi ṣẹ̀yí à ká gbọ́dọ̀ ń pa wá láṣẹ kankan tí ò ṣe a pé tó sọ yẹ o tí ò ṣeé ṣe ìyẹn ò dẹ̀ bá òfin ọba dẹ́dà mu àbẹ́mọ̀ báwa ni ìṣọ́lẹ̀ dúró àwọn ní ara ah, bó ṣe tóbi tó ìdí òwe wọ bí ah, ah. àwọn ìbò tí wọ́n ṣe kiri wọ́n sì ṣe kí wàá ló sọ àtà ìbò yìí sì ṣe ẹ lọ wá la kódà títì lẹ́nu tó kiri ló lè gbà á bá a bá wà lè mọ̀ wípé ìbò ò lè ṣe nǹkan ṣe ọba adẹ́dàá ó sì wá fún wa lófin kan báwa sọ pé kò lè ṣe kíni kò ní wà àplíkébù ṣé mo kún yé díẹ̀ díẹ̀ náà tó fún di eléyìí Allah subhanahu wa ta'ala ádìrù ti sọ fún wa yẹn déédé yẹn ajẹ́ pé déédé méjì ló wà déédé wo lọ́ba aláǹsọ́ bẹ̀rẹ̀ déédé wo ní sọ́ bí. fàáyín khiftum alla ta'dilu tẹ́ ẹ bá ń báyà pé ẹ̀mí lè ṣe déédé tẹ́lẹ̀ ẹni tí ò lè fún ẹran kan ló ń jẹjẹ só lè gbọ́rọ̀ rẹ ẹran mi. ọ̀nà ẹ̀wá o ẹran yín iṣẹ́ ní ń jẹ lékiri o ẹran ìpẹ̀kẹ́ fún un. tí lọ́dún ẹ̀ bá fẹ́ fẹ́ràn mi wọlé kí lẹ́ sọ fún un. ara o ànígbà torí pé kàn wọlé kiri ni èyí tẹ̀ ra gan láì nítọ́jú ẹ̀ wá tún wá lọ mú ní ìwálé mọ́tíkì ákírí ọpọlọ ọmọ nìyẹn sọ pé kì í sọ̀rọ̀ ànáwó ẹni tí ò lè bọ ẹnu ara tipátipá ní ìyàwó kan wà lábẹ́ rẹ̀ bóò ni ó ni ó lè ná fún ẹlòmíì bẹ́tẹ̀ ní tí ò lè ná fún yàn kan tó mẹ́ta rárá kì ajẹ́ wípé fàáyìn kìftùm allah ta'adilu bẹ́ẹ̀ bá ṣe bágbára yín ṣe mọ́ lórí jíjẹ múmu gàrí ní gàrí ní ráìsì ní ráìsì ní ẹ̀wà ní ẹ̀wà ní aṣọ ní aṣọ ní bàtà ní bàtà ní ó ti yé tẹ́ wá rí i pé kìftùm allah ta'adilu rò pé ṣé ń lè rí ìfẹ́ wọn mánéèjì báyìí. ẹ tó ti wa allah tàbílù tọ́ba rò pé ọ nílé ṣe déédé bóyá ń ti jíjẹ múmu àbí sísúnmọ́ ọlọ́kọ láyà gan fàwa ìlà yàgbóró rẹ̀ ọ̀tún torí pé tí ò bá tí o bá lọ dúró wàhálà ni ó dà sáwùjọ yóò yàwó yóò fún fún pé oṣù kẹta ni ti dé yàrá wa tóbìnrin bá tó bá pin lẹ́mìí padà sọ tí fẹ́

afẹ́ lọ́fà láti fẹ́ àwa sì máa dáná ma àbí <laughs> àwa fẹ́ ànàmọ́mì iṣu ni àwa fẹ́ ìyàtọ̀ kì í dáná ma ń tẹ̀ torí wọn ò bí ọ̀dọ̀ wa àwa ni tó ṣẹlẹ̀ ní pé ọgbọ́n wò láàdájá rárá o ànàmọ́ náà lọ́ọ́ máa jẹ o rárá n tí bá máa jẹ ń tiẹ̀ tọrọ ọlọ́run láti kí ni o làárà fún un gààrí mi ànàmọ́ mi ìyẹlẹ́yìn láìkì ànàmọ́ ẹlẹ́yìn láìkì kí ni o ẹlẹ́yìn láìkì gààrí ẹ̀bà ẹlẹ́kejì mo lẹ́yìn ẹ̀dá ó sanra ọlọ́run lómi ara díẹ̀ ọ̀pá márùn-ún ò ló tó àwọn arábìnrin kan ọ̀pá mẹ́ta àbọ̀ ní máa lò ẹlẹ́kùnrin tá a bá fẹ́ ra sọ́kò láti ra ọjà rí ọ̀pá márùn-ún márùn-ún àbí àbára mẹ́ta àbọ̀ mẹ́ta àbọ̀ mo là fún ìyáálé rẹ̀ mẹ́ta àbọ̀ ni wọ́n ló ó ṣé déédéé nù. àní ọ̀pá márùn aláhásábì tìyàjì bá bí wọ́n bá ṣe bùkátà kan ló wọn sí láti lè kíni o láti ṣe ẹ jẹ́ ìsàlàyé nǹkan kan fún yín bóyá torí pé fásitì alóńkàbíra ẹ bí ẹni tó lẹ́ experience ní ẹjọ́ sọ̀rọ̀ yẹn ó yẹ wa naam a níyàwó méjì àbúrò ìyàwó wa kan ọ̀fà ní gbé ó bímọ a sì láfẹ́ lọ sí alánà ń bẹ̀ ó súnmọ́ ká mọ̀ wọ́n mọ́tò kárìn lọ. ọ̀dà súnmọ́ pé àkàrà kankan láti kí ni láti àwọn àwọn kejì ọmọ èkìtì ni ìnáwó tá a nà lọ́fà sẹ́wúrẹ́ rẹ̀ láàrọ̀ sí kí ni káṣí ní kó wá mílíọ̀n fóònù náà èmi ò èmi náà lọ torí tí àbúrò ọmọ àbúrò mi náà lábẹ́ lẹ́kọ̀ọ́ kí ọkọ̀ wa náà lè náwó owó tí náà ń aláhásábì hájà bí bùkátà bá ṣe bá wá láàrin kí ni o láàrin bá ṣoṣo tó a jẹ́ pé yìí pálùkù àánú sọ fún wa pé tó bá ti mọ̀ pé ò lè pín jíjẹ múmu déédéé má ṣe kí ni o àmọ́ ìkan wà tí ò ṣe pé ìyẹn ni déédéé tọ́lọ̀ bá aláà sọ pé wàlá tẹ́sítẹ̀ wàlá tẹ́sítẹ̀ irun àǹtáàdì lò ẹ má tu àyà yẹn ẹ má jò ó takora wọn èyí ya wa tẹ́ ẹ má kéwù àbẹ́yìn báwọn kan gbé sórí yín àbáwọn tí kẹfẹ́ yìí pẹ́ẹ́pẹ́ pé kùránì yìí ń takora wọn ó ní kí wọ́n fẹ́ ó tún ní òtún lè ṣe déédé ẹja padà sọ́dọ̀ ẹni wọ́n sọ kalẹ̀ fún wọn nípa nàbì sallallahu alaihi wasallam tó bá wọ yàrá eléyìí tó fún ní tó bùkátà oúnjẹ ni tó wọra lé eléyìí tó fún ní tó fẹ́ jẹ oúnjẹ ni owó tọrọ tí bẹ́ẹ̀ náà ni yóò wá ní hàlà kìsìmù fi máa amìlìkì eléyìí ni ìpín tí mo fẹ́ kí ni o tí mo ní kápá wàhálà tẹ̀sán ọ̀kà máa kọ́ ni má bi mí léèrè lórí tí ìṣe kí ni tí ní kápá tó jẹ́ pé wọ́n lo ní kápá rẹ̀ kí lọ́lọ́ ní kápá omi ìfẹ́ ọkàn a lè ṣe déédéé lórí ìfẹ́ ọkàn torí pé ìfẹ́ yẹn ẹni tó kápá rẹ̀ bá ní èèyàn lè ó lè fẹ́ ẹrúbìnrin ẹ wà ní kó nífẹ̀ẹ́ ẹrúbìnrin yẹn sẹ́wọ̀n rò pé ah, ó ti dé púpọ̀ gbà tó bá lọ ọ̀dọ́ ọmọbìnrin yẹn ó máa ń rẹ́rìn-ín àmọ́ ń túra ká ó máa ń pẹ́ mẹ́ látọ̀júwe tó bá dọ́dọ̀ ọlábájá kì í túra ká ìfẹ́ ni àti kóbìnrin ṣiṣẹ́ lórí báwo lòun ó ṣe rí ìfẹ́ ọkọ òun torí bọ́lá ọ̀nà ìṣe kí ni o òun ni máa ń pè é ìyẹn lọ́ba aláàánú ẹ lè ṣe dédé pé bí mo ṣe nífẹ̀ẹ́ alágbádá náà mo fẹ́ nífẹ̀ẹ́ alágbádá tó ṣeé ṣe wọ́n wọ́n àlè ما جعل الله لرجل في قلبه من زوج ما جعل الله في سورة الأعراف وله ما جعل الله لرجل من قلبين في جوفه ما جعل الله لرجل في قلبين في جوفه ó ní mi ò fi ọkàn méjì sọ́kàn kí ni sí báyà èèyàn kan rí ọkàn kan ṣoṣo náà ni lọ́kàn máa chẹ́ǹjì rẹ̀ ni kódà ó tún sọ wípé Allahumma ya muqallibal èrè ọba tó mọ yí ọkàn bó bá ṣe wù ẹ́ sẹ́pìtì kọ́lìbì jẹ́mi ò dúró ábìbì ìlàyà ìfẹ́ lágbájá sọ́kàn ni jẹ́ ilé nífẹ̀ẹ́ rẹ̀ má jẹ́ ní ìkórira rẹ̀ ọba aláàlú mi ń pe kì í séèyàn obìnrin nǹkan ò sì gbọ́dọ̀ lògùn torí ẹ̀ tó bá yìí lo àbámọ́dá ó lo ète kan láti lọ fi wá ìfẹ́ tipá sórí ọkọ ọkùnrin yóò ṣe kí ni yóò padà lọ́dọ̀ ọlọ́run. anabi sallallahu alayhi wa sallam ọ̀kan ọ̀yà wa ló gbà wá ó ní anabi sallallahu wa sallam fún wa á ní tàná imú káso kíni káso pàrọ̀ mára wà rúkọ ó ní ìsopàrọ̀ wà wà tíwàlà ṣírìkùn gbogbo obìnrin tó bá ṣoògùn fẹ́ àbọ̀kùnrin ló ṣoògùn fẹ́ sóbìnrin ẹ̀bọ ní ṣeun tó bá ìpàdé ọba dára yóò rà nù náà làwọn sọ fáwọn tó ń wá kiri nítorí jẹ́ máa wà obìnrin kò ní tó ti a kọ́ dáadáa lọ fẹ́ ó ní àwọn fúnlẹ́fọ̀ jẹ ni náà ìwọ náà lọ rẹ̀ fọ́tò fi máa kí sí bọ́lá ti fi ṣúgà sí ní ọ́fíìsì fàáyìn lè kìftún alàdà ìlú fáwà àhìlà tẹ́ bá ti mọ̀ pé ò ní lè pín oorun tó fi dórí oorun ò ní pín ó sì ní pín jíjẹ múmu fàwà àhìlà yà á dúró lórí ẹyọ kan a máa má làkàtì àyè náà lòkùn tàbí o fẹ́ irú tí ó pọ̀ ẹrú ò ní bí ẹ ẹrú ò nẹ́tọ̀ kẹtí ó gbà lọ́wọ́ rẹ torí ìwọ ló lówó ìwọ ló lẹ́rú tó bá wù ọ ló lẹ́rú nsúmọ́ ọlọ́la ò ní jẹun ẹrú rẹ ni àmọ́ ọba dẹ́gbà wá fẹ̀ wọ́n kan sí inú hadith ìyẹn ni pé ìjọ tí ẹrú bá ti lè lóyún tó bá ilé bímọ kí ló dì o ó kò lẹ́rú ó di wọn mú lò wá láti ó lọ́ọ̀dì jìnnà akí àwọn bàbá wa lọ́wọ́ sàdárí yìí pẹ́ mo ní bá lẹ́nu kẹ̀kọ́ dé àìkú bàbá dàrú ni àṣẹ́kù wa alùsáàf àdókòr bàbá wa dàrú dànù wa alága àrùn màsàlìkùn dáadáa fún yín tí a bá ń sọ̀rọ̀ níbi táwọn ẹ̀ma ń gbọ́ bàdà lẹ́nu mi ó mọ̀ pé bàdà tá a kọ́ bọ̀ ni ọlọ́run màsàlìkùn dáadáa yín àyàkùn lọ. fàwáhìdà àwọn máa mẹ́lẹ̀kẹ́tì àyìnbá ẹnìkan nínú sẹ̀ríà tó sì gbógun tí òwú ẹrú jù láyé sẹ̀ríà ìsìlámù ni ó lẹ́ni bá fẹ̀yìn ìyá rẹ̀ wẹ́yìn ìyàwó rẹ̀ nínú tó lè fi sìtárẹ̀ rẹ̀ ní kíni fà ìtì kò rọ́pàbà ẹni kó lọ bọ́kùn lọ́rùn ẹrú ẹni bá kúra pọ̀ ó ṣe bẹ́ẹ̀ tí ò bá padà ṣe bẹ́ẹ̀ kó lọ bọ́kùn lọ́rùn kíni lọ́rùn ẹrú ẹni bá gbá àwẹ̀ tó súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwẹ̀ tó ti yẹ kó lọ bọ́kùn kíni kó lọ bọ́kùn ẹrú àbí kó lọ gbàwẹ̀ sixty tàbí kó lọ sixty bó tẹ̀ dẹ́pà fáwọn àkàn sọ̀rọ̀ kan tí ò tiẹ̀ bá mu àwọn èèyàn gbárùn ní ìdá mu àwọn tó dá àrà mú lórí ẹ̀ ni pé àwọn olùmọ̀ ti ń fèsì èwo ń ti àtàwọn náà tún máa fàsìkò wa láre wọ́n sì lára bí sí àsìkò wa pẹ̀lú tiwọn. kéèyàn sọ wípé kò sí kàfàrà fẹ́ni bá ṣe kí ni o fẹ́ni bá súnmọ́ ìyàwó rẹ̀ níbo ó ní yóò wọ́n lórí straight ìwọ olúwa mi ẹ ṣe sùúrù ẹ dákun

ó ní tẹ̀yàn bá pa èèyàn ó ṣe mistakenly ṣe kí ni pa èèyàn orí yóò bọ́kù lọ́rùn kí ni lọ́rùn ẹ̀rú ó wá ń sọ̀rọ̀ kọ́tìlù sínú làámdì ẹni tó pààyàn tó fẹ́ jọ pé ó mọ̀ọ́mọ̀ àwọn ni eléyìí tẹ̀ sọ kì í sáyà al-Qur'an hadith ni ó wá lẹ́lẹ̀ kejì ó ní ẹni tó fẹ́ yìnyà rẹ̀ wé ẹ̀yìn ìyàwó ẹ̀ wọ́n tún sì tú agbọ́dọ̀ mọ́rú wá sí dáhùn agbọ́rọ̀ ó ní bẹ́ẹ̀ wọ́n wá wó ìyàwó rẹ̀ sùnsùn pé á ah, bó wa ló ṣe jọ ìyàwó mi ṣébí ṣẹ̀dá àti sọnù bó ṣe wí inú mo gbọ́ kí n ṣe dáadáa èmi fún àmì lísìsì ìyẹn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣẹ̀dẹ̀ sí mi. olùmọ̀ ìṣọba tó rárá ti ka súrátù lùmọ̀ dáadáa àbí àti kà kọjá kọ́bí sẹ̀mí Allahu qawla ìyẹn ni pé ẹni tó bínú ó fẹ̀yìn ìyá rẹ̀ wẹ́yìn ìyàwó rẹ̀ ó lérí ni pé tí n bá lè tún súnmọ́ adépẹ́yà òun ò súnmọ́ kì í tó kàn ṣeré ó lérí ni ó ń bínú sóbìnrin rẹ̀ pé tí n bá lè gorí rẹ̀ adépẹ́yà òun ò gorí ẹ̀ òun náà ń pè ní azehar ó fẹ̀yìn ìyàwó rẹ̀ wẹ́yìn ìyá rẹ̀ yóò gbàwẹ̀ wọ́n tún wá ní kò tóbi yóò kọ́kọ́ bọ́pọ̀ ẹ̀rú ṣáájú wọ́n láàánú kúrò lórí kọ̀ǹdíṣàn kan àti tá a bá ṣe kíni tá a bá lágbára tí ò bá lágbára ti bọ́pọ̀ lọ́rọ̀ ẹ̀rú yóò wá ṣe kíni o yóò gbàwẹ̀ sixty mútàwà àlíyà àwọn mútàtà àbí ẹni tí ò gbọdọ̀ dákẹ́ kò gbọdọ̀ sinmi tó bá ìsinmi yóò tó bẹ̀rẹ̀ ni lótó wá ka àwọn ìtà àmì yóò wá kó yẹn sixty tàbí ó fún yẹn sixty èyí tí mo fẹ́ lépa báwa ló wà ó ní láyò àkídòkun wọ òbí ládùn ìfi àyèmáàdì. wàlá kí ìwà àkídòkun bí máa àkọ́túnmọ̀lẹ̀ àyèmá. fàkàfàràtùhù. fàkàfàràtùhù ipò àwọn aṣọ́rọ̀ tí máa sá kí. àwọn tá a bá gbọ́ clips yẹn àbá òkáyà yìí òkáyà sọ́ọ̀tù náírà ó sì ní méjì ní wọ́n fẹ́ sọ ọmọdé ọ̀sùn lórí àlùkò àn bẹ́ẹ̀ bá mọ ẹ lọ bá àtọ́ mọ̀ dáadáa sọtí yẹ alukurani sọ pé kàfàrà yìí bẹ́ẹ̀ bá búra bẹ́ẹ̀ wọ̀ wọ́ ìlú ṣe báyìí tí o bá padà ṣe mọ́ tó sì pinnu lórí rẹ̀ tí o bá padà ṣe kí lẹ́ni kó ṣe. Bàkàfàrà tùrù ìtara rẹ̀ ètò àmọ́ aṣọ́rọ̀tì màsàkì yóò fún yàn mẹ́wàá lóúnjẹ. Àwọn kìsíwájú àbí kó fún wọn lásọ kó lásọ fún wa. Tí o bá lè ṣe, àwọn tààrí ìrùn lọ́kọ̀ọ̀bà àbí kó bọ́rùn lọ́kọ̀ ẹrú. Àwọn sàlá àwòṣìyàmì sàlá àtàtà àyíyàmì tàbí kó bá rẹ̀ dán mẹ́ta gbóná yìí so ibi tá a ti lọ́nà ni wípé ẹrú tá a bá fẹ́ pọ̀ kò níbi ká pé orin pẹ̀lú ẹ̀ kò dẹ̀ níbi kó retí pé mo ra ráìsì fẹ́lẹ́ yìí náà fẹ́ jẹ ráìsì máa jẹ ráìsì tẹ́lẹ̀ àwọn tó máa fẹ́ lè fẹ́ rú ẹ̀ wọ́n bẹ̀rù sàlejò bẹ́ẹ̀ alálejò kankan mọ́ra bó ni apẹ́ gangan yìí kankan ó yá ìwọ lọ sùn lọ́dọ̀ wọn jẹ. àwọn tàríro ọkọ̀ọ̀bà àwọn máa má làkàtì àyìnbá ẹnìkan àwọn tí kápá wọn bẹ lọ́wọ́ yín tó lẹ́gbẹ̀ẹ́ ìrẹ̀ ni wọ́n á kápá wọn sọ́dọ̀ yín náà. ذلك أدنى ألا تعولوا. bẹ́ẹ̀ bá lè ṣe lẹ́yìn

so ajẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó máa ń wo condition wo lárí pé at least ó wà accurate a general rule fún tí ọ̀gbọ̀n lè process rẹ̀ tí wọ́n lè lò ó tí ó sì ní sí wàhálà láwùjọ láàlìkà àdàrà àlùmàtàhù eléyìí ni òní jẹ́ kí jàǹbó wà torí pé ó ṣe jàǹbá léwọ̀. wà á tún nìsa àsọlùkọ́ tìhín nà فإن تدن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا وآتوا النساء صدقاتهن نحلا nínú àbòsí tá a tún fẹ́ káwọn èèyàn máa ṣe ọba aláàlú sọ̀rọ̀ yẹn wà á tù ẹ lọ fún wa tó bá ti lọ wà á tù yẹn lọ́sùn yẹn lè lámù ọ̀ràn yẹn ni nìsáà gbogbo èyí tí ìbá jẹnu obìnrin tí ìbá ti ṣẹrú torá ní fẹ́rú ní sàdáàkì bónímù lọ ẹrú bá ní kò ní lọ ṣiṣẹ́ wá obìnrin tó ń súnmọ́ yóò sì lọ́ọ́ kíni yóò lọ ṣiṣẹ́ wá fọ́kọ rẹ̀ wá òun ló ní. Allahu wa ni wà á tún ní sá àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ fẹ́ yẹn o sọ́dún kọ́ọ̀tì ìnà nìyíra ẹ fún wọn lẹ́bùn wọn ẹ fún wọn ní sàdáàkì wọn náìlà àwọn kan lẹ́bùn náìlà àwọn kan ní ọ̀rọ̀ yẹn ni torí pé ọ̀rọ̀ yẹn ní sàdáàkì ọ̀rọ̀ yẹn lówó orí mi ò bẹ́ẹ̀ pé lówó orí mi ò bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lò bẹ́ẹ̀ látàárọ̀ ẹ kò sanwó orí mi wọn ò pé ní owó romanu ransi owó orí orí yẹn ò sí rà ọ̀rọ̀ yẹn ẹ̀tọ́ tá a fẹ́ kẹ́ ẹ fún náìlà ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn olùmọ́ni ó dá o ní ìlàtàn ẹ̀bùn tá a fẹ́ pò yìí bóòlù ṣe lè pọ̀ tó bóòlù ṣe lè kéré tó a lè fún instantly a lè lè promise rẹ̀ àmọ́ a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ fún nínú ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ fọ́bìnrin ni kó tó dẹ́rẹ́tọ̀ wa kódà tá a bá ní fún ní ẹsẹ̀kẹsẹ̀ a lè promise rẹ̀ pé òun fún ní iye báyìí téèyàn bá bá kú ń bọ́ tó o bá ti fún ẹ̀gbọ́n lè ṣẹlẹ̀ adẹ́pẹ́ obìnrin yẹn a wá sọ wípé. ó láwọn ó fún ní sàdáàkì wọn ò tí ì pé wọn yọ sàdáàkì rẹ fún torí pé ẹ̀tọ́ ni mẹ́tẹ́ yòókù. bẹ́ẹ̀ máa fẹ́ obìnrin níbi tí ìfẹ́ bá wọlé dáadáa ìyẹn má rò pé ẹni bá rò bẹ̀tẹ̀ ó ti rò pé ó máa fún ní sàdáàkì ìjà dún wọn fi ń fẹ́ obìnrin èèlò ni wọ́n máa ń san fún sàdáàkì obìnrin tó bá tó báyìí irú àdá ṣe kí ni láàfo ọ̀ràn yẹn ni ká fóbìnrin ó lè gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá wá sọ yìgì tí ò sí sàdáàkì ń bẹ̀ a fẹ́ kí wọ́n pronounce mo ti fún náà màá padà fún iye báyìí ni mo fẹ́ fún torí tí wàhálà bá gbé kalẹ̀ láyè yẹn ju rẹ̀ pé ó fún mi sàdáàkì fifty thousand naira lápèjúwe nígbà tí wàhálà bá dé tó bá lóyún fọkọ náà kí là ń ṣe wọ́n ní twenty five thousand àbí nǹkan twenty five thousand fifty thousand nínú fún ẹ torí pé ní kéèsì yẹn kọ̀ǹdíṣà yẹn yóò dá sàdá kíṣekíni o yóò dá sàdá kí padà fún ọkọ torí pòun ló sọ pọ́ùn ò sí mọ́ tó bá jẹ́ pọ́kọ ló bá lóun ò sí mọ́ ọkọ ò ní sàdá kí ló kọ́ kalẹ̀ ọkọ lóun fẹ́ àwọn òun náà sàdá kí tí ó ṣe kíni tí ó gbà kódà tí o bá ti fún yóò san sàdáàkì rẹ̀ fún. فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا فإن طبن لكم عن شيء منه نفسا tó bá wà wù obìnrin ohun tó bá wù lóbìnrin lè gbà láti jẹ́ sàdáàkì ohun tó bá wù tó bá ti tẹ́ lọ́rùn ibẹ̀ làwọn olùmọ̀ tí wọ́n sọ pé ẹ àwọn kan wọ́n ti ń fún yàn ní kan mm-hmm. nínú ẹni tí sàdáàkì obìnrin rẹ̀ pọ̀ ju ànẹ́bí sallallahu alaihi wasallam ó san sàdáàkì lórí àwọn obìnrin rẹ̀ lórí owó obìnrin tó pọ̀ owó tó pọ̀ sàdáàkì lè pọ̀ ó sì lè kéré ti obìnrin lọ́rùn nínú obìnrin tó fún ọkọ tó fẹ́ fẹ́ wípé tó ti tó bá lè ṣe ìsìláàmù wọ́n fi ìsìláàmù tó bá ṣe wọ́n fi rọ́pò sàdá kí òun. arákùnrin kan sì fẹ́ fẹ́ obìnrin lọ́dọ̀ ayé òjíṣẹ́ ọlọ́run anábì ní kí ló dé tó fẹ́ fún olóòní ta anábì ní wàhálà òde hátìní hadid ó nà bó jẹ́ òka kíni o òkarin fún ibẹ̀ làwọn kan ti máa ń gbọ́ pé ẹ kò fún mi lóòka ara òka ò sínú ohun tó rò pó lè ní àwọn máa máa kẹ́mi lẹ́nu kọ̀ọ̀án tàbí tó bá ní kankan sóò lè kọ́ ní kọ̀ọ̀án ó ní tó bá lè pọ́ òun ní kẹ̀kẹ́ nínú àlùkùránì ó tún ṣe kí ni ó sì sàdáàkì sàdáàkì sì lè wọ́n jù bẹ́ẹ̀ lọ mo sọ fún gánà ọmọ ọba Dubai àbí kọ́tọ̀n tí ó bá dẹ́kun láyé jẹ kọ́tọ̀n sẹ́yìn máa ń gbọ́dọ̀ ṣe sàdáàkì ah, ọlọ́run mẹ́jọ obìnrin wọn gbọ́ pọ̀ má sì wọn láà tí wọ́n máa fi recharge card àti fóònù fẹ́ wọn àti mọ̀tínà mọ̀tínà torí pé kèfèrí ayé wọ́n ti fẹ́ jáwọn obìnrin wọ́n dàbí the cheapest commodity tó wá ó chíìpù gan bí bisikíìtì bisikíìtì tí wọ́n ní ìsìn o tí wọ́n ní ìsìn tó wọ́n wá rò pé lọ́mọ́kọ́ náà ló kẹ́rù lọ́ba kò mọ̀ yìí ọmọ bá pọ́tọ́ wì nígbà tí ó fẹ́ yàwó wọ́n lọ sọ fún ìyàwó rẹ̀ pé kó gorí scale kí ló wọ̀n kí ni kí ló at least tó mìíràn ọlọ́mọge ọmọ fifteen twenty years tí at least wọlé wọn than sixty or fifty something kg ó wá nwere tó bá wọ̀ ní góòlù sadaki tí o ní bí àlẹ́ bí àwọn yóò bí òrè púpọ̀ sọyẹ wa látara láti bàbàrà kíni o obìnrin ipò fún wa àìsí fi obìnrin wé obìnrin. pé fún mi lábúrò rẹ̀ kémi ní òsè kíni kí n fọ lábúrò mi káwá ṣe kíni káwá chẹ́ǹjì rẹ̀ síra wọn. àìfọmọ́dọ̀rẹ̀ káfí ọmọdé kíni pé bàbá mi àti baba mi wá ẹ fún wọn èmi náà fún wọn àná àfẹ́ ìyàwó kan á fi dira wọn tàbí ka pè ní ìyàwó sàárà kò sí náà pè ní ìyàwó sàárà torí kì í ṣẹrú àìsí ìfitipa fẹ́ obìnrin káṣí kí ni káfi ti pa pé bọ́ọ̀bà fẹ́ lágbájá mo sì ṣe pé ni ọ mo kọ́ ọlọ́mọ òwúrọ̀ ọlé ọdí àwọn òjò wọlé Ànábì sallallahu alaihi wasallam kí lánà ó ní arábìnrin kan ó wá kébọ̀ jùṣẹ́ ọlọ́run òun ló fẹ́ tú àṣírí yẹn fún wa ó ní bàbá mi fi tipá fẹ́ ẹni tí ó wù mí Ànábì wa ni kí wọ́n lọ pe bàbá rẹ̀ wá pé kí ló dé táyà fi fi tipá fẹ́ obìnrin tẹ́ẹ̀fì tipa fọmọ lọ́kọ lẹ́ni tí ò tẹ́ lọ́rùn tó ti ìlà ẹ gbọ́dọ̀ fi tipa fẹ́ ọmọ lọ́kọ ẹni tí ò tẹ́ lọ́rùn ànábi sọ bẹ́ẹ̀ tán arábìnrin ní alhamdulillah mo tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ òfin ọlọ́run lórí ẹ̀ náà nù nísìnyí báyìí mo yọ́nú láti fúyẹ́ ẹni tí bàbá mi fẹ́ kí n fẹ́ wọn ẹ wo àwọn sàhábà sàbíà lóbìnrin wọ́n ṣe ń fira wọ́n ṣe òfin ẹ̀sìn láti kọ́ ayé lẹ́kọ̀ọ́ فإن قبل لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا فإن قبل لكم tẹ́lá fóbìnrin sàdáàkì tó bá rò pé ẹgbàánú ẹ̀ obìnrin lè ní sàdáàkì pọ̀ mo rí pé ìnáwó yìí pọ̀ ẹgbàálé ẹ̀ra fíríjì ẹ̀ra washing machine ẹ̀ra pamper ẹ̀ra diaper ẹ̀ra ẹ̀sìn gbogbogbogbogbogbogbò fẹ́ràn so ìnáwó yìí pọ̀ àwa rí pé mi ò sí gẹ́gẹ́ bá dààmú ẹgbàá nínú sàdáàkì àwa ní fàkùlùwù àní àmàlìlà ẹgbàá ẹ jẹ́ pẹ̀lú òdòdó kò sí wa lábẹ́ olówù láti fún inú ẹ̀ kì í bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ̀ wá ní fún nínú sàdáàkì rẹ̀ rárá olómi ó sì lè bu bàbá rẹ̀ ó lè bu màmá ẹ̀ ó lè bu àbúrò rẹ̀ kò sí tí ò lè fi ṣe ọwọ́ àwọn kóró pamọ́ sí báńkì láti jọ ìsọ́gbà lóko ni wọ́n ti dì báyìí nísìnyí olómi nǹkan ẹ̀ láfi máa sọ pé ẹ má fún bàbá ìyàwó ní sàdáàkì òun ni ẹjọ́ ìgbà tó lọ́wọ́ rẹ̀ láti béèrè padà àìsí fi kó sàdáàkì lójú aago báwọn ẹ̀ ṣe máa ṣe pé wo ẹnvilópù ní ọjà ká wàá tù ú tì í lójú nígbà lọ́wọ́ tàbí tájọ́ tó fi kún àmọ́ ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwùjọ láàbí ń fi sàdáàkì kún kó sàdáàkì ohun tó nínú kó bá ti ló tẹ̀ lọ́rùn five thousand lọ́rùn bá rà kà sí i. فقلوه أمئا مريئا إبابا يقولون ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واقصوهم وقولوا لهم قولا معروفا ọba Allah subhanahu wa ta'ala ọ mọ̀ pé owó tí ń bẹ lọ́wọ́ wa ẹ̀ ó fẹ́lù a mójútó a gbọ́dọ̀ bá fowó wa sí ọba ni wà àwọn ẹni tí ò yí àwa ẹ ẹ má gbowó yẹlẹ lọ́wọ́ àwọn tọ́lọ̀ ọba aláàmì kẹ́ máa mójútó alẹ́ ti ìjà alọ́lọ́wù lákùn kìí àmà ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ló pọ́ mú lérò wọn ẹ̀yin lẹ́ mójútó wọn ẹ má kó wọn sọ́dọ̀ rẹ̀ ẹ má fún ọ̀kan náà àwọn olùmọ́ni ìtumọ̀ ẹ̀ ni pé ọkùnrin ò gbọ́dọ̀ gbèsè wọn náà rẹ̀ lé obìnrin lọ́wọ́ àbí ọmọdé àbẹ́ni tí ò lọ́pọlọ torí pé mọ̀ wá gbẹgbẹ mami èlò wa nù láàárọ̀ yìí rárá má sì wà o ìrẹ́ ní kó lọ ṣe wàhálà jẹ́ kí owó wà lọ́wọ́ rẹ tó bá fẹ́ fún ọ ní chicken change kan pocket money kan fún un àmọ́ májò jẹ́ pé ní ọmọ tàṣọ́rọ́ fàlà àmúwà ìrẹ́ ní torí pé nínú nínú yẹn ibẹ̀ ni agbára gan wà fọkùnrin lórí ilé pé èmi mo ṣe wàhálà rẹ lọ wàlá tútù sùfàhà àmúwàlẹ̀kùn alẹ́tì jàálọ̀ lọ́hùn lẹ́kùn kìíyàmẹ. àwọn tí ọlọ́run ní kẹ́ máa mójútó ẹ má kó dúkìá sọ́wọ́ wọn o torí pé tẹ́ bá kó sọ́wọ́ wọn wọ́n ṣe báṣubàṣu o. wàrùsùkú ń fi hà ẹni tó jọmọdé dúkìá rẹ̀ ń bẹ lọ́wọ́ yẹn mẹ́tì kó fún. wàrùsùkú ń fi hà ẹ máa fún ọ díẹ̀díẹ̀ wàksùn ẹ wá máa gbà sọ fún wa. wàkúlù lẹ́hùn kọ́ọ̀lẹ́ màrúfà. wàkúlù lẹ́hùn kọ́ọ̀lẹ́ màrúfà ọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ sì máa sọ fún wa. ẹ má ṣe pé ẹ má sọ̀rọ̀ tó le fún wa. ọmọdé ni kí lọ fẹ́ ra aṣọ skul ó ní bàtà skul ó ní oúnjẹ rẹ ó ní. ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n bọ ọmọ jẹ́ ọmọ tí ò tí tó ká expose rẹ̀ sówó akówó tì lọ́dọ̀ lówó ìbàjọ́ lójúmọ́ kádàrá wa lọ́rọ̀ ọ̀rọ̀ owó sọ́wọ́ wa ló wà ní tọ́wọ́ bá ní gbogbo fẹ́ ní nǹkan yóò di pé ẹnu rẹ̀ ti kí ni ó ti fẹ̀ á nílé rí kọ̀ǹtró mọ́ ká tó wá sọ pé ẹni tó rí rẹ̀ ò tiẹ̀ pé. وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم فإن آنستم منهم رشدا فدفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا وابتلوا اليتامى الله سبحانه وتعالى ó tún padà lọ sórí ọ̀rọ̀ kíni ọmọ òrukàn kí ló ń dá tún ṣe lórí wọn wabtelu liyatama àwọn ọmọ òrukàn tó ń bẹ lábẹ́ yín yẹn ẹ gbìdánwò wọn ẹ ẹ evaluate wọn ìyẹn ni pé ẹ check wọn wò ẹ wo bóòlù ọpọlọ wọn ṣe rí wọ́n tó ní bá kò dúkìá wọn fún wọn ẹ test rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kówó rẹ̀ fún ẹ má kó fún lójijì ẹni ọ̀dà gba five thousand yìí náà lọ fi ṣe kankan ká wo kí bísẹ̀sì wo lọ́la fẹ́ ṣe náà gba five thousand kọ́ lọ wo tí ó mú bọ̀. wọ́n tẹ́lu ní ata àmà ẹ tẹ́sítì agbára ìṣe ìdarí lórí dúkìá lọ́dọ̀ ọmọ òrùka kẹ́tọ́ kó dúkìá rẹ̀ fún ata ìdá balagu nikah. ó tó ti pẹ́ kó dúkìá rẹ̀ lé lọ́wọ́ àtá ìdá balagu nikah títí tí ó fi dẹni ọkùnrin àbí tí ó fi dẹni obìnrin. àwọn olùmọ̀ọ́ rò pé bóòlù àṣìlẹ̀ kóbìnrin dẹni ọkùnrin àbó dẹni obìnrin wọ́n ní àtá tàhítàlímà títí tí ó fi máa lálàá. tí ó fi máa lálàá tí ó máa rí omi tí máa ń jáde lára ọkùnrin tó bá ti rí bẹ́ẹ̀ àjẹpá mọ̀ pé lè ìbàlágà ìyẹn ni pé tí balaga bá rí pé yes àtà bàlá àtà kí ni. ìdàbàlà òǹnìkà. tó bá tó stages yẹn láàrin pé eléyìí ti tó ẹni tá kò dúkìá rẹ̀ fún. نعم فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ẹ bá wò dáadáa tẹ bá rí pé ah, آنستم رشدا eléyìí ti mọ nǹkan ṣe ó ti mọ ọ̀tún yàtọ̀ sósì ó ti lè darí dúkìá rẹ̀ fadfa'u ilayhim amwalahum ẹ kó dúkìá wọn padà fún ẹ má bàa mánéjì rẹ̀ mọ́ wọ́n rárá títí tí ìfúnná bẹ̀ láyé ní màmá ọmọdé tó dúkìá rẹ̀ má bàa mójútó ẹ kó fún táyáyá àwọn olùmọ́wá sì apá lórí wípé ìgbà wo làá mọ̀ pọ́n mọ́ bàlágà àwọn kan nìyẹn kọ́ làá lò lidhalika qala abdullahi bin umar radiyallahu anhu ma wọn sọ ayọmọsọ àti bàbẹ gẹbi àdìsí bàbá ń tú ọ̀rọ̀ udu lọńdọ ni mo láti láì ní ní tó tí wọn jàgbó uhud ọlọmọ ọdún mẹ́tàlá ló mẹ́rìnlá ó ní wọn ò mú òun lọ àmọ́ lamma kana yawma khaybar yawma khandak ìgbà tí wọ́n fi ń tẹ̀kọ́ kándákì ó ti lọ́mọ fifteen years ọ̀rọ̀ yìí wọ́n wá padà ká fún àwọn ọmọ ọdọ́mọ rẹ̀ àwọn ọmọ ọdọ́mọ bàbá ẹ̀ ìyẹn ni Abdullahi eh, ìyẹn ni Umar ibn Abdulaziz tó jẹ́ ọmọ ọmọ fún Umar tó jẹ́ bàbá Abdullahi dọ́tọ̀ wá káyà ìfún ó ní ìdán àbíyí mablagol eh, àbíyí haddul balag eléyìí ni àlá tá a lè sọ pé ọba ṣe kí ni ó bàlágà àjẹpẹ́ tó bá ti lè tó fourteen fifteen years ẹ̀jẹ̀ kí ni o ẹ kó dúkìá rẹ̀ fún ó wá ní tabá tó wá fẹ́ kó dúkìá rẹ̀ fún bóòlù àṣìṣe. yorùbá yorùbá ní téèyàn bá rí ọ tọ́lọ̀ bá rí ọ jẹ́ ìrọ̀lẹ́ kí ni téèyàn lè wò rí ọ òfin ẹ̀sìn ni ọwọ́ àpè sínú ilé pétọ̀ owó rẹ̀ mi o tó bá délé tó bá lọ bá ìyá rẹ̀ ìyá rẹ̀ mi yóò lọ kó fún ọ ọ̀rọ̀ lè change fàyín bá dàfẹ́ tùmí ilé ìwà àbúwá àdàfún tẹ́ bá fẹ́ kó owó rọ̀ fún kó dúkìá rẹ̀ fún ẹ fẹ́ mú lọ bí tíra bàbá rẹ̀ wà ẹ lórí ẹ̀ adájọ́ ẹ̀yìn náà lẹ bí wa kò tún wá ẹ̀kọ́ fẹ́ ogún lẹ́yìn bọ̀rọ̀ rẹ̀ ní ìsìn ń kọ́ tí ní kọ́pì lọ́wọ́ ó lè di lọ́la tó ma wà náwó ní rárá o kíni kan o ilẹ̀ tí ò sọ pé wọ́n fa aṣíìdú ààrẹ yìí ẹwọ ẹlẹ́yìn lórí ẹjẹ ọmọ abẹnjòkó rẹ pé mo fẹ́ ẹni ó pè wá lè rẹ rẹ rẹ ẹjọ́ ṣe ẹjọ́ wọn bá ń bẹ nílé bàbá fa ààrẹ yìí mo kẹwàá yìí ni o kan ló ṣe bí ni wọn ní kẹwàá kẹwàá bá dúkìá ọmọ ẹni fi ṣe bẹ́ẹ̀ ni pé wà látà kùlù wa owó ọmọ òrukàn yẹn ẹ gbọ́dọ̀ jẹ́ ìsìrọ́ọ̀fà níjẹkújẹ wá bí dára kí wá ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ má ṣe gbé dúkìá sọ́dọ̀ rẹ náà lọ bẹ̀rẹ̀ sí jẹ́ ìyẹn ni pété ṣe sùúrù owó ọmọ òrukàn ayé torí pé a ṣe ń sanwó náà ni ṣe ń sanwó náà ṣe ń sanwó kiri má ṣe báwọn tọ́lá lẹ́ gbowó lé lọ́wọ́ rẹ̀ já máa lọ ẹ̀ ń lo owó lé. bẹ́tà bá ní ṣe yẹn ẹ má jà náwó jẹ́wọ́ yẹn níjàkújà ìsìnráàfà níjà àgbà ọmọ bẹ́ẹ̀ nà pé kò máa yí ó ó sì kéré ẹ wá ní ẹ kó tún pàrọ̀ bàtà rẹ̀ ó kó ní bàtà ní mẹ́rin àásà wa ń bá ná owó yẹn lọ́nà tí ò dá ìsìnráàfù ni ìnáàpà ni wọ́n pè bẹ́ẹ̀ wọ́n mi rà rẹ̀ àbí kó jẹ́ pé ní owó rẹ̀ láti bẹ̀rẹ̀. ayé ẹ ti bá títí tọ́mọ yóò ṣe kí ni tó ìdàgbà. waman kana ghaniyan falyasta'fif. gbogbo àwa tọ́lọ̀ bá bò láti tọ́wọ́ orúkọ bá ń bẹ lábẹ́ wa alukóhánì ní falyasta'fif nínú tó dáa ní ká wa níjànú nípa dúkìá wọn. ẹ má dàá ṣe kí ni ká má dé díẹ̀ falyasta'fif ifan nafs ká kó ẹ̀mí wa níjànú pé dúkìá yìí tàwọn mẹ́ yìí ni eléyìí tó bá fẹ́ dàpọ̀ abẹ́sọ̀rọ̀ dáàbò rẹ̀ ẹ lọ mú taa lówó rẹ̀ tá a bá ní san tá a bá yọ ká lẹ́tẹ̀ yọ fáliyé staafi ńgbà tó ń bò wá láṣìírí ẹ má jà náwó ومن كان فليأكل بالمعروف. ṣó ti yé wa àmọ́ ọlọ́run ní kówó pọ̀ lọ́wọ́ rẹ̀ fàníyà kò lè màrú òun náà lè ná nínú rẹ̀ lódì wọn tó ìwé ojú tọ́mọ. ṣẹlẹ̀ pé ọba aláàtì mọ̀ pé kọ̀ǹdíṣà wọn ṣe kí ni kò ní rí náà àwọn tó bá ní kí wọ́n kóra wọn jánu àwọn tí wọ́n ní òdí wọn tí wọ́n bùkátà ní kí wọ́n ṣe kí ní kí wọ́n ná. فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم. wọ́n láti àtúlẹ̀ kan yẹn tẹ́ bá pẹ́ kó dúkìá wọn fún wọn ẹ wẹ́lẹ́rìn lórí ẹ̀ o. فأشهدوا عليهم وكفى بالله حسيبا. tẹ́ bá ti wẹ́lẹ́rìn yẹn wọ́n kàfà bíláì àṣìbà lẹ́ni tí ó jẹ́ olùṣèṣirò àtẹni tí ó jẹ́ ìlórí gbogbo wa ọlọ́run ti tó máa wà ní ẹbomi ẹ wá lọ bomi wá lè sìn ẹ lọ bu yẹ̀pẹ̀ sàárè bàbá rẹ wá á wàá mú ara má mú mi yẹ̀pẹ̀ sàárè tọ̀tún tọ̀ lọ́hùn kí ẹ máa lọ mú nǹkan mi so ẹnu wọn yẹn ọba aláàánú mo tó hashima lẹ́ni tó tó jẹ́rìí mo sì tó lẹ́ni tó tó ṣèṣirò kálukú yín náà. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا للرجال نصيب مما ترك الوالدان والأقربون ọba Allah subhanahu wa ta'ala ó tún fẹ́ bọ́ sínú àǹfààní tó tóbi fún ìran obìnrin jùlọ àtẹ̀yí tí òní ọmọnìyàn tó lè bàbá tá a sọ̀rọ̀ nípa wíìlì ní ẹ̀ẹ̀kan torí pé lánàá kì í sọ̀rọ̀ wípé àáfẹ́ obìnrin kọjá ẹyọ kan kọ́ làwọn èèyàn fi kọjá làwọn kọ́dà lórí bá jogún bọ́kọ bá kú lánàá obìnrin kan tó tó sọ pé òun jogún òsì òun gẹ́ni tí wọ́n jẹ́ mógún wọ́n lè fi làkàlẹ̀ báyìí ní ó yá wo fìlà tó bá fẹ́ mú tàbí kí wọ́n na pákó lẹ́ẹ̀lẹ́ wọ́n bá tẹ pákó lẹ́ẹ̀kẹ́ bí ó bá ti àlọ́ mú bá lọ mú pákó bàbá àgbàlagbà ẹni tó ti mú ẹrù kó sí bọ̀dọ̀ kọ́ torí pé àṣẹ wọn lánàá wọ́n fẹ́ẹ́ jẹ́ àṣẹ ọlọ́run ọlọ́kàn àwọn èèyàn torí wọ́n bìrì pé tí ò bá lè gbà kó jẹ ogún yẹn ká jẹ ogún à wọ́n máa ma lè rí yàrá náà ṣẹ̀rú bá wọ́n yìí fún obìnrin lẹ́tọ̀ọ́ lánàá wọ́n máa ń jẹ obìnrin ogún ni eléyìí tó burú jù tá a gbọdọ̀ change rẹ̀ láwùjọ wa òun ni ká sọ wípé tá a bá fẹ́ pé ogún ìdí igi là á pè kí là pé ìdí igi ìyẹn ni pé ìyàwó mẹ́ta ọmọ méje tá a bá fẹ́ pín ọmọ méje sí àwọn mẹ́ta ìkan bí méjì ìkan bẹ́ẹ̀ ọ̀kan ó ní mélòó ó ní mẹ́ta ìkan bí mẹ́rin bọ́ọ̀lù àti pé wọn ò darí tí àgbàbá ní bímọ mẹ́rin yóò ní kí ni o òun ló borí ṣé déédéé nù àbòsí bọ́ńdà ní òwò mẹ́ ọ̀dà òbí tí ẹ̀gbọ́n tó wà lọ́wọ́ wà ní pé tó bá fẹ́ mi bí méjì àbúbẹ̀rẹ̀ kan òun ló dàpọ̀ bí àmọ́ méjì ni wọ́n yóò máa rò pé àwọn àbúrò mi torí pé wọ́n pọ̀ ìyá wọn sábì àmọ́ wọn wà múlò àwọn lọ ẹ má dé pẹ́ ẹni tí ó dogun ló wọ̀n bẹ̀rẹ̀ wàhálà òde wàhálà tó kó ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí torí bẹ́ẹ̀ òfòfin ọlọ́wọ́ bá tẹ̀ ẹ́ bẹ̀mú fásitì dá wa lójú pé àfi téèyàn bá fẹ́ gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu lọ́lọ́run ní sàánú rẹ̀ téèyàn bá ṣe fẹ́ láti tẹ̀lé òfin ọlọ́run ó ti ó ti ó ti jù torí mi ò rí agbègbè kánú agbègbè ìṣẹ̀lẹ̀ ayé wa tọ́ba sí ó rẹ̀ tí ò ní sí wàhálà dẹ́kẹ̀ fọwọ́ lẹ́rán báyìí ọ̀kan náà àti wa tí wa kan sí mọ̀dánilé lẹ́kọ̀ọ́ wọ́n nílé iṣẹ́ àbí ó sì ma ọmọ ma rẹ̀ tí ọ̀sẹ̀ ń wọ secondary school lọ ni dúkìá ló sì pọ̀ lẹ̀ ó nìkan sì fẹ́ ṣe o ọ ní à rárá sí kankan àwọn ọmọ mi ní o wọn ò ní jẹ́ náà bẹ́ẹ̀ ni wọ́n pè é wọ́n ní wàhálà náà o àmẹ́ ń pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọdún mẹ́ta tó ìṣùkún wa yóò sunkún ètò ọlọ́run sẹ́yìn rí ni wọ́n lẹ́ni jogún ọ̀dàbí ẹni ogún gbè kì í ṣègbè wọ́n bá dẹ́kun oníṣẹ́ òsì kìíní kan àwọn kan tí property kan wà lọ́wọ́ wọn wọn ò wá ṣe déédéé wọn ò ní ṣe déédéé torí báyìí ló ṣe déédéé pẹ̀lú ọba tó dá yín sẹ́yìn lẹ́ bí ọkọ yín ni àwọn kan ṣe wàhálà lórí ẹ ẹ fún ọ lẹ́tọ̀ọ́ wọn tábà jẹ ẹgbọ́gbọ́n tó àwọn kílẹ̀ ṣe tágbọ́ ọmọ ẹlọ́wọ́ yín tán lè yín ta àbí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n lè yín ta ni pétọ̀ adúgbòlọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ogójì ọjọ́ pétọ̀ ìyá alágbádá ẹ̀sìn wọn ọlọ́ba pẹ̀lú rẹ ọ̀nì dààmú torí tọ́lọ́ sọ ilé ìyá tiẹ̀ fẹ́ tún ṣe bí sẹ́ńtò ìgbìn òtẹ́ alọ́run <laughs> wọ́n lè e dànù òsì tí ó ṣe wọn ò bí lá ọgbọ́n òwe dà sí yóò kà máa sunkún kí dáadáa máa sunkún kí bẹ́ẹ̀ ọlọ́wọ́ sàánú ẹ padà wálé ẹ lọ bá àwọn bàbá ẹ sọ fún ọ pé ah, ẹ dákun ọkàn mi ò tiẹ̀ balẹ̀ lórí dúkìá tọkọ wa fi lẹ́lẹ̀ mo tó fi ọlọ́run bá sọ ẹ dákun ẹ ṣe kí ni ẹ ọkàn káwọ́ ọ̀rẹ́ wa wò ní fọwọ́ lẹ́rọ̀ ẹ̀ lẹ́wà máa wò ẹ wá jùlọ ẹni ń jùlọ ẹni lọ sí nígbà tó lọ́wọ́ tó wá sàánú àǹtí bó tiẹ̀ jẹ́ pé ogún wo là á jẹ tó tó ẹni tá a sọnù ogún wo là ń gbé ọdún kẹrin ní ìsìnkú tó lọ́kọ wọ́n tí wọ́n sọ̀bàjẹ́ pẹ̀lú rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ bí ọba kó wálé àwọn gbọ́ pé ọkùnrin kan wọ́n sọ fún bọ́ọ̀lù ẹ̀ sọ fún bọ́ọ̀lù ni torí pé ilẹ̀ fọkùn síra yín lọ́rùn lẹ́sìn tí wọ́n máa sọ yín káwọn bá fi ọwọ́ bí ọwọ́ gbé tẹ̀tẹ̀ lọ́fìn ọba dẹ́dà ni kò ní sírù wàhálà yìí torí pé lọ́tà bá ti gbé owó tẹ bá ti jáde òpó dọ́là láti rẹ̀ báyìí ṣèyàwó àwọn ọmọ tábà pín ilé fún yẹn lè fẹ́ yàwó sẹ́lẹ̀ lè fẹ́ ọkọ sínú ẹ̀ tí ò sì pín ẹ̀ kàkà owó kéra ẹ̀ lẹ́ẹ̀ma sinmi lẹ́ẹ̀ma sùn lẹ́ẹ̀ma hàn án. àmọ́ gbogbo bàtà bá ti láàrin bẹ́ẹ̀ ló fi ọba dẹ́gbà wàhálà ni ó padà jẹ́ èèyàn ṣé abẹ́ máa gbé títí kó pọ́n rẹ̀ àbí kíní kan kó pọ́n rẹ̀ kó ṣeé ṣe bẹ́ẹ̀ àmọ́ gbọ́n sáwọn lè gbé ìjọba tó dá wa lọ ni. so ọba aláwa ni ẹ̀wà lánàá kì í ṣe ńlá yorùbá àṣẹ ńlá lárúbáwá ti gbá àgbàbí ti dé gata fún wa sí gbogbo wa àṣẹ wo ni oju ogbunna náà lọ́nà arákùnrin kan wá bọ́ jù sí ọlọ́run ètí àtọ̀rọ̀ ọlọ́run kún wa bá ó rèrè ṣe ọlọ́run ó ní òun bímọ ọmọ méjì obìnrin ní ti tí ò lọ́kùnrin wàhálà máa dé ó ní ìgbìmọ̀ tẹ̀yìn wàkọ́dé mẹ́ta àbúkùmá náà na bímọ méjì fọ́kọ mi bàbá wọn sì ti kú wà lẹ́yìn sàlámù máa ṣe ìhùn ó ń ṣe ọlọ́run bí ṣe bọ́ sọ́rọ̀ ìkí àtọ́lọ́ ọlọ́run kó máa bá wọn ò fún mi àtọ́mọ mi ní kankan lẹ́jọ́ mu wa wọ́n lọ ọlọ́pàá rẹ ọlọ́pàá rẹ lọ pè ẹ̀ ọ̀rẹ́ wa kan ọlọ́run bá ṣàlékún dáadáa rẹ̀ nígbà tí bàbá wọn fi kú àwọn ni wọ́n kéré jù bóyá seven thousand àbí seven hundred gbẹ́fẹ́ pé wọ́n gbà ò tún kó lé bàbá wọn lọ́wọ́ wọn pe ni kò dánwọ́ ike ìyá kékeré àtàwọn fún wọn ní seven thousand ah tó kálukú bá a mú kọ́kọ́ owó òtún pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run wọ́n padà ń ṣe wọ̀nyí sí àwọn tí wọ́n rí ìdàgbà lórí mi. ọba tó tóbi mi kì í jẹ́rú ẹgbẹ́ ẹ jẹ́ tẹ̀lé òfin ọba rẹ̀ làkà sí mi ní àyàwó àsọ̀kalẹ̀ pé lórí ìjáde. ìjáde nasibun mimma taraka alwalidani wal aqrabun. ó ní ẹwà lórí ìjáde àwọn ọkùnrin nasibun wọ́n ní ìpín mimma taraka alwalidani wal aqrabun. nínú tí àwọn òbí wọn méjèèjì bá fi lẹ́ẹ̀lẹ̀ àbáwọn ìbátan wọn o lè já ntì rẹ̀ o lè jẹ́gbọ́n rẹ̀ o lè pinnu rẹ. wálé nìsa. wálé nìsa nasibun mimma taraka alwalidani wal aqrabuna mimma qalla minhu aw kathur. obìnrin kan náà Eyi obìnrin ẹ̀ wà ọkọ iwa wá ẹlẹ́fẹ́ wá jogún bọ́lá ti gan. ara o aláàrin àwọn obìnrin náà ní ìpín tí wọ́n gbà nínú ogún bàbá wọn àbí àwọn àbí ìbátan wọn àná lè jogún ẹ̀. mímá mi lu tó. kódà ẹ lọ́mọ àní sọ pé torí gbógun pọ̀ nìkan kọ́ńlá kódà tó gùn bá kéré ó bóòwá ni ogún náà ò tó kankan yàrá mẹ́ta náà ni àtàsọ mélòó náà ni wọ́n àti kó fún ìkànnì pé kó máa ní sọ báwọn. ẹ níjó ni fóònù tí bàbá ń lò fún àbíkà ìran pé ni fóònù náà ni máa ń tà náà. mẹ́mà pàlà ó kéré àbó tóbi lọ́sí ibà mọ́fúrútọ́. ọ̀rọ̀ yẹn ní kálukú nípinnu rẹ̀ ẹja gbé kalẹ̀ báyìí fóònù tí wọ́n fi lẹ́yìn. iye bàbá ń ta ni ẹja sọ̀rọ̀ lórí ẹ̀. ẹni bá lọ́wọ́ fẹ́ kó lórí kí ni náwó. bá a bá pè tán pé ìpín tèmi nínú fóònù yìí owó sí kí ni o gbogbo lágbájá. torí kì í ṣe nǹkan dúkìá bàbá wa mọ́ ó ti di dúkìá tiwa ẹ̀yẹ́ ká gbọ́dọ̀ yé dada kì í ṣe dúkìá aláìsí mọ́ dúkìá kí ni o dúkìá tiwa wọ́tà gbogbo wọ́tà bá procure láti máa mójútó kí ni àdìjọ ni àdìjọ mọ sáyẹn rẹ ni wípé ilẹ̀ wọn lọ san ẹ̀mú inú owó wa ni ìrẹ́ wà lọ́wọ́ pé owó tí mo wá ná láti jọ yìí ìsà èmi ní èmi tó pọ̀ jù ara o iye tẹ́ bá ná lórí ẹ̀rẹ́ jámà gbogbo owó tẹ́ bá ná ẹ̀rọ kọ́ kọ́kọ́ yọ fún yín náà ìṣèpẹ́ wa ti torí ẹ̀ sọ jẹ gàba wa lórí kódà bó bá jọmọ àbí jọmọ ọdún méjì ń tẹ́ bá mú lọ́kùnrin ló lónìí. nọ́síbà ọba ọ̀rọ̀ yẹn ni wọ́n nínú ẹ̀ ni wọ́n ti fún pé ìmọ̀ tó ogún wọ́n máa ń ilmu ìfàrà ìdù ìmọ̀ ọ̀rọ̀ yẹn káàkiri lè ma pé a gbọ́dọ̀ lọ kọ́ a gbọ́dọ̀ mọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sì mọ́ lórí rẹ̀ mọ́ àwọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí akọ̀tù náà àṣàmà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni bí àwọn àṣà wa lọ sẹ̀rí olójú kan àkọ́ntì ọ̀hún kóòtù èmi lọ kóòtù òkú bí ọmọ obìnrin kan soso wọ́n sì gbé lọ kóòtù wọ́n á rò ẹ lákùn sósì rọrùn tó bá bàtú wọ́n fẹ́ gbé lọ wájú ìdájọ́ òfin Ọlọ́run sí wọ́n sì bẹ́ẹ̀ wọ́n ní onìkan lóbìnrin tó bá nasiba mafuruudọ ìmọ̀ yìí ọba aláàtì sànú wa lọ́fà nínú alhamdulillah aláwọn ìgbìmọ̀ tó máa mójútó àdámọ̀ rí àbúté ìwà níta ìlú fi ọlọ́run rí àbí lọ́ọ̀yà wa nu wa ọlọ́ba sàlékún dáadáa pẹ̀lú lọ́ọ̀yà wa kéwúlérè lọ́ọ̀yà Rashid pòfẹ́sọ̀ ọlọ́ba sàlékún dáadáa wọn tó bá díjú pé tó bá ti lè gbọ́dọ̀ wọn báyìí ọ̀rọ̀ pin pé kóòtù wo lọ tó fẹ́ lọ tọ́ba fẹ́ lọ kóòtù ti ya agbẹjọ́rò ti wà yóò sì sọ fún adájọ́ pé olúwa mi ẹ̀ ní bínú

fi ní ọ̀rọ̀ yẹn ni ẹ wá àwọn tán mọ̀ ẹ́ pé. bàbá wò wá lónìí ọlọ́ba sàlékún dáadáa wọn hmm. alimami abdulwahid faham ọlọ́run ní kò yé wọn sí mo ń sọ dáadáa faham abìnrin mẹtẹ̀wọ̀ dídá faham bèsì torí pé mo mọ mathematics kọ́ lọ́rọ̀ tó wà lẹ́lẹ̀ yìí one plus one àti two plus two àti four plus four láti yọ sí láwọn láti change rẹ̀ so a gbọ́dọ̀ wádìí àwọn àwọn olómọ̀ nípa rẹ̀ kí ọlọ́run sọ kí lànàbí sọ lórí ẹ̀. وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين. mo tọ́ lè já gbogbo pé ibi tá a parí rẹ̀ sí lónìí ẹ wá gbọ́ o tí a mọ̀ pé a ti ní ọmọ ọkùnrin onípín ọmọ obìnrin kí ni onípín lọ sí màmá fúrúdọ̀ àwọn kan ọ̀rọ̀ yẹn ni wọ́n gbà kó sẹ́ni ó disturb wọn. wọ́n yẹ́ wọ́n kí ni wọ́n lè múùfù ìpín wọn láti certain percentage certain percentage torí pé ọmọ obìnrin nìkan ṣoṣo ni àmọ́ ìyá àti bàbá wà ó lè dín ìpín rẹ̀ kù ọmọbìnrin méjì ni ó lè mú ìwé yàtọ̀ sí tí wọ́n gbà ọmọbìnrin àtọmọkùnrin kan ó lè dín ìpín wọn kù síra wọn ìyẹn kọ́ àmọ́ bọ̀rọ̀ nígbọ̀ràn yẹn wọn àwọn àwọn bọ̀rọ̀ yẹn ti wọn náà. àmọ́ àwọn nǹkan kan wà bá kì í ṣàkíyèsí ọba tó dáwọ́ wọn fẹ́ pè wá lákíyèsí rẹ̀ ó lè wá ìgbà àhábọ̀rọ̀ àlè kìsímẹ́tà àwọn àkáwà tí wọ́n ní jogún torí pé ọmọ wà bàbá wà ìyá wà àtúwárọ ọmọ ọkùnrin àbá rí bàbá táwọn ò ní jẹ́ kí àìbá àtàbúrò ṣe kí ni ẹ̀gbọ́n òkú àtàbúrò òkú tí wọ́n ní wọ́n ṣe kí ni tí wọ́n ní wọ́n jogún àápin ogun lọ́la kọ́nà dájọ́ ọ̀la lọ ní wọ́n ti lọ sọ́ọ́dì rẹ̀ dáadáa sí i. sọ́ọ́dì egun bẹ́ẹ̀ rẹ̀ àti ọlọ́run ló ta fún ìbọn. wàá ìlà hábọ̀lá ní kìsìmẹ́ta bá a bá wá ráwọn tí wọn ò ní jẹ lápèjúwe ogún sì pọ̀ dúkìá ní mílíọ̀nù ní ní báńkì àwọn àgbọn ṣépè gan àwọn yìí ṣe ojú akọ́wé nínú kínní wọ́n gbé ẹjọ́ kan kúrò láti kóòtù kan sí kóòtù kan wọ́n pe níṣẹ̀lá kóòtù kan ní Kaduna ọlọ́run wá ní kí ọmọbìnrin yẹn súnmọ́ wa ó wá kọ́ ránṣẹ́ láti Kaduna síbo sí Ọ̀fà. Si àwa bẹ̀rẹ̀ sí ń pe àwa ṣe fọtọkọ́pì àwa sẹ́ǹdì rẹ̀ sí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tí akọ̀tù Kaduna sọ náà láti kí ni ló bá ní òwe wọ́n tún gbé kú àwọn lọ gbùzó the same thing akọ̀tù wọn lọ ọ̀rọ̀ ṣoṣo ni tábà ní sábòsí torí pé dúkìá yẹn pọ̀ ó wà ní ó wà ní bí wàá yẹ ilé àwọn bàbá wa tọ́lọ̀ ń dá ilé pọ̀ já bò ṣe ṣe àwọn bò yìí sí dúkìá tó bá báyìí pé káwọn ń kú àbúrò bàbá bàbá kí kà máa gbéra kí máa lọ wọn ò ní ìwé yẹn náà ni ìlà àdọ́là lè kí lọ́wọ́ ilé wájú ọ̀gbọ́n yẹn ó àwọn ìbátan òkú wàlìyàdámà wàlìmàsáàkì. bọ́bọ̀ orúkọ bá wá bẹ̀ tí ò ní tí ó jẹ tẹ́lẹ̀ wàlìmàsáàkì àwọn adákẹ́jẹ́jẹ́ náà wá àwọn aláìní nínú ẹbí. farzuquhum minhu wa qulu lahum qawlan ma'rufa. farzuquhum minhu ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ fún wọn ní nǹkan díẹ̀ ẹ wá pàṣẹ́ntéèjì kan tí ò lójú ò ní pín ẹ má sọ pé ten percent ẹ má sọ pé fifty percent àmọ́ ẹ kàn tí ẹ rò pé ẹja wo báyìí ká fi ṣe sàárà nínú kíni o nínú green fáwọn tí wọn ò ní jẹ. wàkúùlù làwọn qawlan ma'rufa. a tún wá bẹ ẹ̀yin bẹ ẹ fẹ́ kú náà ẹ sọ àsọlẹ dáadáa kalẹ̀ ẹni ó fẹ́ kó sàsọlẹ dáadáa àwa tá a fẹ́ pé ogún tá a jẹ ogún káwọn ló ṣe kíni àrí ẹ dákun bàbá ẹ má bínú torí tọ́ náà ẹ jù báyìí lọ yìí náà lẹ bí aláìsí oúnjẹ yín ni ẹ sì jẹ pẹ́ àwa tí wọ́n pè nǹkan fún yín náà àwa gan nu ogun yín là ń ṣe so wàkúrú náà kọ́ ọ̀nà màrúfà ẹ sọ gbólóhùn tó dáa fún ẹ ṣàdúrà fún wọn pé bàbá ẹ bá ṣàdúrà sí àmọ́ ẹ fún wọn ń bẹ̀ bẹ́ẹ̀ bá fún wọn ń bẹ̀ wọn ò ní jáwọn tó jogún ìwé jogún títúmọ̀ ní pé ṣẹ̀ríà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ti kí a wa kọjá àròmọ wa torí wípé ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. ẹni tí òtò gbọ́ lásán ọmọ tó gbọ́ mọ́tò wá rẹ tó lè kíni ó gbàgbọ́ mọ́tò wá rẹ iná bá júmọ́ torí pé ìyá rẹ̀ kò dùn àwọn nǹkan nínú ká tó wá sọ pé gún ọmọ yẹn wà kátà ló ṣíwọ́ ọṣẹ́ ó ní tẹ́lá merin mẹ́rin warehouse bíi méjì bẹ́ẹ̀ ni ilé ní Òṣogbo ilé ní ọ̀nà Èkìtì tí ń gbé ó sì nílé lẹ́kọ̀ọ́ ọmọ tóun tiẹ̀ bí àkọ́bí òkọ́dọ́ ọdún méje mẹ́ta náà nìyàwó rẹ̀ bí bọ̀dá yìí tọ́lọ́ sáànù rẹ̀ dé òní wọn gbọ́ bùkátà àwọn ẹbí ó láwọn tí ẹran léyà inú àwẹ̀ àwọn ẹbí wọn tún ti àti lágbájá wà láyé ni kọ́nà àwọn kọ́lé fẹ́ bí bóòlù àti ìpinnu eléyìí láti àtọ́sọ bá pinnu àgbọ̀ láti ti dúró ní àgbà dé yìí jẹ́ ń bà àwa rò pé òfin ọba dáadáa ni bóòlù àti ìrìn ọlọ́run ti dé kí ayé bọ̀dá ẹ̀ má dààmú ó ní ẹ̀ à ọlọ́run ti dé kí ayé ó ní mà yóò pé ẹ̀sọ̀ tá a mẹ́ yóò pè é ṣé ọmọbìnrin rẹ̀ wà tó gbogbo tí ó lọ fẹ́ ọkùnrin ní. àwọn owó owó níbi tẹ́rù ògùn yẹn bà ní tó yẹ ká bẹ̀rù rẹ̀ láti dúró ní inshallah ó ní wípé sẹ́ẹ̀mẹ̀ pé ìyá aláìsí wà láyé ọlọ́mà foríjì ìyá náà lọ́wọ́ ọlọ́mà ó wá dijọ́ tán ní kí gbogbo ẹbí ó já pàdé àti bù wọ́n sùúrù pé wọ́n ayé àwa kí ni àti bù wọ́n sùúrù àmọ́ ìyá aláìsí nìkan ló wà láyé yàtọ̀ sáwọn ọmọ àti kí ni ìyàwó obìnrin ọmọ ọkùnrin lẹ́yìn tí ò jẹ́ káwọn ẹ̀gbọ́n kí a sì gbé bàbá wọn ìdájọ́ ọlọ́run sì bọ́ọ̀lù àti wàá rìn obìnrin aláìní kan sí náà ti kápá sókè ní àánú rẹ̀ ń ṣe mí má ṣe bú oúnjẹ rẹ̀ máa jẹ wọn mọ́. èyí tí wọn lọ́gbà nínú jẹ́ tẹ́rù rẹ̀ máa ń gbà mí tá a gbọ́dọ̀ sọ́ra lórí ẹ̀ tó dé fẹ́ ṣe kọ́lọ̀ dájọ́ lálọ́. ó ní wípé àwa ṣàdéhùn pé lọ́la o àá lọ ọ̀fẹ́ torí ìfẹ́ láti fẹ́ lọ pé ogún yẹn kí gbogbo fámìlì já mú ìfẹ́ ní meeting point pẹ̀lú ìrọ̀lọ́ a aláà akásùbà tán amúra tán bàbá sẹ ti múra náà ti múra ẹ̀yin ni ẹ wá lọ ẹ tẹ̀lé lọ́ọ̀yà ẹ pa àwọn ọmọ ẹ gbéra bẹ̀tẹ̀ bá lọ ìyá ọ̀fà nìyà ń gbé ẹ wá gbé ìyá lọ́wọ́ torí ìyá gẹlá láṣẹ nú ọ̀rọ̀ yẹn ẹ gbé ìyá ní ọwọ́ bí abálọ̀wọ̀ lọ yóò lọ torí pé bọ̀dá yẹn kéré ó láwọn ẹ̀gbọ́n wájú ẹ gbé lọ́wọ́ kó ṣe sùúrù kó látẹ̀ mọ́ra kọ́rọ̀ ìwé ṣe kí ni ó lè yanjú. ẹ ati àti múra àwọn náà ti múra kalẹ̀ ẹ pàdé wa ẹ bá bá garajà pàdé yín ọ̀nù tá a gbọ́ lẹ́lẹ̀ kejì ẹ bá níyà sí wọ́sẹ́. títúmọ̀ pé àwa pe àtàrà èkìtì wípé ẹ pàdé wa níbi ìyá tí ó ṣe kíni tí ó dogun ẹ dákun sẹ́yìn àwọn sáfù lógún àbá mi fún tó bá dọ̀rọ̀ ẹja pàdé sọ̀rọ̀ hádẹ́kàlámọ̀ alhamdulilayi sọ̀rọ̀ hádẹ́kàlámọ̀